الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه الوفاء الله سبحانه وتعالى حتى ترى كاتب الأفوال ومحمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم والعالمين إنك حميد مجيد. أرجو أفهم الله léyìí tí ó tún fi àánú rẹ̀ sí ọdún ìdá padà sí ìjókòó wa yìí ní èdè ọjọ́ kọkàndínní ọgbọ̀n twenty nine nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́tàdínní ogójì ìjọrọ tí a ní sọ̀rọ̀ láǹfẹ̀. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí ìfèsì wa ní ìjọba àti ọba gbẹ̀yìn oṣù òkè afẹ́ka fún wa nínú àwọn ayat nínú àlùfáàní alákànlé àwọn anísọ́tò bá kọ̀rọ̀ ní àyà ọgọ́rùn-ún kan àti méjì lé ní ọgbọ̀n. a rí i pé ohun tí a sọ kẹ́yìn fún wa sí àwọn ọ̀sáàzù wa tẹ̀síwájú àwọn àyà ní ṣe pẹ̀lú ara wọn ni a fi padà síbẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala kágbé láti di one thirty yẹn. ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين أعوذ بالله من الشيطان الرجيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ọlọ́run ní ẹnìkankan ò ní sojú kòkòrò kúrò níbi ìlànà ẹ̀sìn nabilahi ibrahim aleyhi salatu wa salam illa man safiha afẹni tó bá gọ̀ lókun ẹni tó kọ̀dà nítorí pé anabi ibrahim ó wà lórí ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn máa mú ẹ̀bọ mẹ́sìn ọlọ́run. ọlọ́run wá ń ròyìn ihun tí lànà ẹ̀sìn Ibrahim fi da ife ànábì Ibrahim tá a sọ pé tẹ́nìkan bá sojú òwò kó nù lànà rẹ̀ ó ń gàn ń gàn. ọlọ́run ní wọ́n làkọ̀dé safainahu fid dunya wa innahu fil akhirati lamina salihin. ọlọ́run ní a ti sa Ibrahim lẹ́sà láyé ní bíbáyìí ẹni ẹ̀sà ni. àti pé tó bá tún di lọ́rùn tó bá ń ka àwọn ẹni rí àwọn ẹni dáadáa tí wọ́n gbẹ̀sẹ̀ rí lọ́dọ̀ ọlọ́run Ibrahim máa wà bẹ́ẹ̀. ọlọ́run wa múro wá nípa Nabiyullah Ibrahim qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin. qala lahu rabbuhu aslim. Nigbati ọlọ́wọ́n bẹ́lẹ́dà rẹ̀ ń sọ fún Ibrahim aslim juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n. lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ibrahim náà dáhùn pé aslamtu li rabbil alamin. èmi ti sẹ́lẹ̀ fọlọ́n. níbi tí wọ́n wá kà fún wa tẹ́lẹ̀ òun náà ni pé wọ́n Ibrahim يا بني إن الله اصطفى لكم الدين ولا تموتن إلا وأنتم مسلمون wọ́n ní irú àsọ́ọ́lẹ̀ yìí òun ni anabi ibrahim aleyhi salatu wa salam lọ́sàsọ́ọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ pé kí wọ́n dúró lórí ẹ̀sìn tó dúró déédéé àwọn àsọ́ọ̀lẹ̀ dáadáa nìyẹn àríwá sọ fún wa nípa àsọ́ọ̀lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìgbẹ̀yìn ayé ẹ̀dá tá a gbé àfikàmù jàǹdẹ́sù ṣe Albani wa wa kìsẹ̀ kẹ̀kẹ́sẹ̀ méjì nínú àsọ́ọ̀lẹ̀ dáadáa òun ni kéèyàn sàsọ́ọ̀lẹ̀ fáwọn ọmọ ó tó di pé yẹn ó kúrò ń bẹ̀ pẹ̀tọ̀ tí mo bá lọ tán ọlọ́run nìkan ni máa ń sìn mí mẹ́bọ mẹ́sìn o òun nìkan yìí náà ṣe o ẹ má tójú bọlé o ẹ má máa lọ yẹlẹ wo o ẹ má máa dá gbígbá o ẹ má dópin dán o ẹ má dẹlẹbọ o ẹ má dilẹbọ lóògùn o àwọn àsọlẹ̀ dáadáa tó ń bí máa ń sọ fọmọ kó tó di pé yóò gbéṣẹ́ nìyẹn ọlọ́run wa ni wàá sọ bí hàn Ibrahim bani ìwọ yà á kú ọ̀nbẹ. wọ́n Ibrahim ọ̀sà sọ́ọ́lẹ̀ bìtìlìkàlìmílà asọ́ọ́lẹ̀ ìlànà ẹ̀sìn tó dúró déédéé yẹn ọ̀sà sọ́ọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni Yakub tọ́jẹ́ ọmọ ọmọ Nabiullahi Ibrahim òun náà sàsọ́ọ́lẹ̀ ọwọ́ akẹ́sà ọmọ rẹ̀ níyà. inna Allaha astafa lakum ad-din. Ya baniya inna Allaha astafa lakum ad-din fala tamutunna illa wa antum muslimun. Ẹ̀yin ọmọ mi gbogbo, bani bànú náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bànúnà òun lọ́wọ́ à ń bẹ̀ ṣùgbọ́n gbà tó lo aráàfin nìdá tá a fi ń pè yàn ó tún wá ṣe ìdọ́fà ọ̀fì bànúnà ọlọ́fi ti yáwó àlùmùtàkàlẹ̀ arọ́pò orúkọ èmi ní ń sọ̀rọ̀ ìṣesí tọ́ba sì ti wá torúkọ bá wá lórí pé nùnù lọ parí ẹ̀ nítorí pé léyìí mínàlì mùlḥàkọ́tì bìjáwọn ìtẹ̀sùhì nínú àwọn èyí tó ti pa lè fi lépa bá jámọ̀ mùdákàrí sáàlì mu ni aláwọn tó dìídì ní òun ni àwọn ká sọ pé mùsùlùmọ́n mùsùlùmọ́nà ṣùgbọ́n lèyí minal mulhaq bi jam'i tasfih òun lọ́wọ́ àwọn èyí dáa fi lé pa báà ni bànúnà ní bẹ́ẹ̀ káwá sọ pé bànúnà plus yá al-mutakallim èmi ní sọ̀rọ̀ àwọn apanunu yẹn rẹ gẹ́gẹ́ bí ìṣesí ẹ sì rí wípé wo yẹn ọ̀nà sábà ọ̀nà sábà gíní o yá ìbẹ̀m̀bẹ̀ táwa sọ pé bá nùú yà ni nígbà tá a fẹ́ sọ èdè àwọn ará Saudi àwọn èdè àárín ìgboro ìyẹn dàríjíyà tí wọ́n fi kí wọ́n máa sọ pé yẹn ń sọ brokin àwọn làwọn máa ń sọ pé àbóyà títẹ́ di àbí wọ́n ní àbóyà sọ̀kọ̀ ní lọ ní bànúyà.

inna Allaha safa lakumud din ọlọ́run ti yàn ẹ̀sìn fún yín ẹ̀sìn islam ọlọ́run ti yàn fún yín ẹ̀sìn ìgbàfọ́lọ́run ọlọ́run ti yàn fún yín wa ẹ gbọ́dọ̀ kó láyé àfi kẹjúwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́wọn ọba wọn ni lórí eléyìí nabi ilayi akuba alayhi salatu wa salam asọ́lẹ̀ kan sọ fáwọn ọmọ ẹ̀ ní ọdọ tí gbọ́ fẹ́ jáde láyé ń lọ́lọ́wọ́n ọba àlekí ọlá ti sọ wípé àwọn kuntum shuhada àìsí hadara ya akuba al-maut إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ ونحن له مسلمون ọlọ́run ní àmùkúntún ṣúhádà ayédè hádọ́ra Yakuba al-maut tẹ wà ń bẹ̀ ni. eléyìí jẹ́ ìjẹ́rìí tako àwọn ọ̀sẹ̀ bọ́nú àwọn lárúbáwá tí wọ́n jẹ́ ọmọ Ismail alayhi salatu wa salam ó tún jẹ́ ìjẹ́rìí tako àwọn aláìní gbàgbọ́ nínú àwọn ọmọ Israel. Kama gbàgbé pé Israel òun náà ni Yakub ọmọ Ishaq pẹ̀lú wípé Yakub nígbà tásìkò ń tó bọ̀ tọ́fẹ́ jáde láyé ó sàsọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ wípé ọlọ́run nìkan ni ẹ máa sìn ẹ má fi nǹkan mí kejì ọlọ́run ọba ọlọ́run wá ní àmukùntún ṣúwádà sẹ́yìn wà ń bẹ ni sẹ́ẹ̀gán ní ni. tẹ́ ń bẹ́ńbẹ́ ni ìdí hadọ́ra Yakubu al-mautu. nígbà tí ọlọ́jọ́ dé bá Yakubu tó fẹ́ jáde láyé. ìrọ̀pá aláìlè bá ní ìmọ̀ àtàkùn lórí ẹ̀yìn báyìí. bí wọ́n ti ń sọ fáwọn ọmọ rẹ̀ nìyẹn ń sọ fún àwọn ọmọ rẹ̀ yìí pé tí mo bá lọ tán ilẹ̀ ẹ̀ máa sìn lẹ́yìn mi sálẹ̀ máa sìn nígbà tí mo bá jáde láyé tán kí làwọn ọmọ wa fi dáhùn. قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق wọ́n á sọ pé bẹ́ẹ̀ ni ẹ mọ̀ fáwọn Yorùbá náà máa ń sọ wípé ọmọ yìí bá ìpele ìyá rẹ̀ kó sì sọdá wọ́n bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó mòye ìlàhàkà ọlọ́run tó o máa ń sìn tọ́jú ọlọ́run tó tún jẹ́ ọlọ́run àwọn bàbá rẹ̀ Ibrahim aleyhi salatu wa salam ẹ má jẹ́ àgbàgbé pé Yakubu ní sọ fún àwọn ọmọ rẹ̀ àfọ̀hún ló bí wọn méjìlá ọwọ́ à ń sọ fáwọn ọmọ yẹn ó pè wọ́n pé tí mo bá lọ tán mọ́tà tá àbùdú ń bá dí àbí mọ́tà àbùdú nà ń bá dí kí lẹ́ẹ̀ máa sìn lẹ́yìn mi wọ́n á níbẹ̀ ni ọlọ́run tó ń sin làwọn ni wọ́n máa sin á dẹ̀ máa sin ọlọ́run àwọn bàbá rẹ̀ wọ́n wá ń ka àwọn bàbá yẹn wọ́n ka Ibrahim bẹ́ẹ̀ ni kádẹ́sì má gbà pé pé Ibrahim ń kọ́ jádù ni àlèjádù ilẹ̀ àrọ̀ abẹ́fì lọ́gà tìlẹ̀ àrọ̀bíyá wà ábòlẹ̀ àp bàbá bàbá ni wọ́n ń pè ní kíni ọ àlèjádù. ọlọ́run àwọn bàbá rẹ̀ la máa sìn ọlọ́run rẹ̀ ọlọ́run àwọn bàbá rẹ̀. ẹni tó wá kọ́kọ́ gbé sípò ké nínú bàbá òun ni bàbá bàbá àti bàbá bàbá èèyàn bàbá èèyàn. ẹ mọ̀ wípé nínú ilmi mìíràn wọ́n ní ọ̀fi ádàmẹ́ ẹlẹ́mà táyà mọ́mọ́ já èzò. téèyàn ọba rómi káfí yèèpẹ̀ sí káfí sí mọ́ra náà lápẹẹrẹ nísìnyí sá fókè dalẹ ab wàwọ yé dalẹ jad alijadu ẹ yẹkúnú mọkànlá alab sharan nínú ilmi mìíràn sùmọ́tò báyìí parí nìkan ní ọ̀sọ́rọ̀ tó nípa bẹ́ẹ̀ a máa ọlọ́run rẹ ọlọ́run àwọn bàbá rẹ̀ ẹnitọ́ wa kọ́kọ́ dá akọ òun náà ní kíni o jẹ́dù bàbá bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wá pé Ibrahim aleyhi salatu wa salam òun ni abu ishaq wa ishaq abu yaakub mọ̀rọ̀ bó ti clear bẹ́ẹ̀ ishaq ló bí kíni o ló bí yaakub bákan náà ọlọ́run ní wa ismaila àwọn bàbá rẹ̀ ẹ̀sìn má jà gbàgbé pé yẹni ishaq tó jẹ́ bàbá yaakubu àti ismail fi manzila ipò kan náà wọ́n jọ wà ipò wo ni ismail máa wà sí daniel tó máa wà sí yakub ipò am àlẹ am lọ́gàtìlẹ̀ àrọ̀bíyà òun náà ní kí ni akuli ab mọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ ní ìsìn àwa máa wò pé sọ̀rọ̀ yóò takwa ẹ̀dá kan ṣé Ismail ló tún bí Yakubu ni kò rí bẹ́ẹ̀ ádámì ń bá bí takulib ẹ̀dá kan ẹ̀ máa farabalẹ̀ gbọ́ kéwìn yẹn ń bá bí takulib lápẹẹrẹ nísìnyí ìṣáì ì máa ń bo mọ́gárì mọ́lẹ̀ tábà wí méjèèjì á pè ní àlè ìṣáà ni. Ah, ọ̀rọ̀ ni ò clear rárá mẹ̀mbáàbí sàfùlẹ̀ nítorí pé òun ló bọ̀ mọ́lẹ̀. irú ẹni ẹ̀sìn lọ́rọ̀ tọ́lọ́wọ́ bá alẹ́gẹ́ lọ́sọ̀ nígbà tí ń sọ̀rọ̀ mọ́rí àwọn oníwọ̀ káàní ti mí nàìjíríà kọ́ọ̀nì tì. sọ́wọ́ ayé pé kìkì dé obìnrin lásán ìbí kọ́ọ̀nì dáàtì lè àbáwí ṣùgbọ́n mo ìpọ́ ọkùnrin bo ọ̀dẹ̀ni mọ́lẹ̀. irú ẹni ẹ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ ń bí báyìí tó òun náà gbọ́dọ̀ ṣe kí ni o òun náà lè wà nípò bàbá tọ́lẹ̀ gbọ́n bàbá ni tàbá ni àlẹ́ àm ó lè jẹ́ akọlẹ̀ ab á jẹ́ arákùnrin bàbá èèyàn bóyá kúrò ní tàbẹ́gbọ̀n ṣùgbọ́n ká má gbàgbé pẹ́gbọ́n lélẹ́yìí jẹ́ abẹ́kọ̀ tàbí Ismail ojú dání lọ ọjọ́ Ishaq lọ ọwọ́ àti ẹ̀wà dáko ẹni tó lọ́rọ̀ gẹ́gẹ́ wà Ishaq kádẹ̀ má gbàgbé pé Ishaq gẹ́gẹ́ òun ni bàbá dání o. bàbá yàgò ẹ̀rí wọ́n ilahan wahida ọlọ́run ẹyọ kan ṣoṣo ni gbogbo wọn yẹn ń sìn ìtumọ̀ rẹ̀ pé àwa ọmọ rẹ̀ yìí náà o bil uluhiyya a sì ọlọ́run lọ́kàn pẹ̀lú ìjọsìn yẹn ni o. <clears throat> wala nushriku bihi shay'a àdẹ̀sẹ̀ ní fi kankan kéjì ọlọ́run bíi ti òkọ́ mọ̀ gbọ́dọ̀ pé bàtí báwọn náà tó ń ṣe nìyẹn. ẹ ráhùn bàbá mi wọn ò ní ní tàwíìdì wọn lè tún fi lélẹ̀ fọmọ. àwọn ọ̀sẹ̀ gbogbo ilé tiwa o àfẹ́yọ̀ kẹta àwọn máa ń sọ lọ nínú àlámọ̀rí ti àná àfáàyẹlẹ̀ wo ni o. ìwọ̀n fẹ́ sọ fún pé mo lọ́ọ̀rẹ̀ kan mo lọ́rẹ̀ kẹ̀ àfààní aláàlọ́rin ni aláàlọ́rin ni kọ́dà kèé bá a sí subhanallah ọlọ́run ni èé bá a sí tọ kọ́dà bàbá àtẹ̀mí gan-an ni wọ́n mú mi lọ́dọ̀ rẹ̀ ó sì kú dì sí mo wá bẹ́ẹ̀ sàkọọ́lẹ̀ fẹ́yìn náà pé ẹ máa dọ́dọ̀ rẹ̀ má fi ilẹ̀ o gbáwọn anẹ́bí ọlọ́run ọba ò sí bẹ́ẹ̀ gbọ́ bí àwọn ọmọ pé tí mo bá lọ dán kílẹ̀ máa sìn wọ́n ní wọ́n á máa sọ ọlọ́run rẹ ọlọ́run bàbá rẹ Ibrahim Ismail Ishaq ọlọ́run ẹyọ kan ṣoṣo ni wọ́n ń sìn. wa nahnu lahu muslimun. wa nahnu lahu muslimun. ọlọ́run yẹn làwa juwọ́ ju tẹ́lẹ̀ fún làwa máa tẹ̀lé láwọn tẹ̀ máa bára lẹ̀ fún. ẹ̀rí ọlọ́run wa ní sẹ́ra àwọn yẹn tẹ̀lé ká ummatun qad khalat. لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. àkọ́kọ́ ayé àtàkà yẹn ó jẹ́ òye wa wípé pàápàá jùlọ ọ̀rọ̀ táà nẹ́bí sọ wípé nahnu máṣárọ̀ lẹ̀ àǹbíyá àwa tá a jẹ́ àkójọpọ̀ tá a já nẹ́bí ọlọ́run àwòládù aláàtìn mọ́lẹ́bí ni wá o. òun láyà yẹn ti là á mọ́lẹ̀ pé àwọn bàbá rẹ̀ mọ́lẹ́bí ni wá o. dìínú lẹ́wọ̀ àhìn ẹsìn ẹyọ kan náà là ń sìn ọgbà àwọn eléyìí tó ń pe jésù lọ́lọ́run yẹn wọ́n ya pa àwọn dànẹ́bì yìí ń sámú wá ní wọn àlejò sálàtú ọ̀sálàm àwọn tó máa ń pàtẹ́wọ́ yẹn. torí islam ní nàbí láyé musa eh, wa ayinsa àlejò mọ́sálàm ni wọ́n fi. sọ̀rọ̀ àwọn baba ńlá wa bá wọn náà làwọn ẹni dáńgá yìí wọn ni wọn náà fún làwọn mùsùlùmí òun lágbà fà fún ẹsẹ yọ kẹrin àwọn ànábì Ọlọ́run ọba mú wa ẹrí Ọlọ́run wa ní tìlíkà ń mọ tó ń kọ di kọlá àwọn ẹni tá a kà yẹn ìjọ ni wọn tí wọn ti rí kọjá lọ làhámọ kásábàtì wọlákùn mọ kásábùtùn ìhun tí wọn ṣe ní dáadáa <clears throat> wọn gbẹ̀san rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé inna sálàfà lè máa wí náà àwọn ẹni ìṣáájú tí wọ́n ti ré kọjá nínú àwọn bàbá yín mínàlá àǹbíyáì nínú àwọn ànẹ́bí ọlọ́run nínú àwọn ẹni rẹ kẹ máa lọ fira yín tì wọ́n tẹ́ẹ̀sì ṣe bí wọn ẹ̀yìn rẹ̀sẹ̀ wọn o kò sí ìyẹ rárá ẹ̀yìn lọ́pọ̀ màláàjì lòun bọ́ọ̀ adọ́mọ àlájì sọ́dà lájì ni ọ̀dà lájì yìí ìyàwó àfa lòun sọ́dà àfa ni kọ́dà àfa àfitọ́ba kéwù. ọlọ́run tìlíkà ó ń mọ́tún ìjọ kan làwọn ẹni yẹn láwọn ẹni dáadáa tó ti rí kọjá kẹfìrà yín tì wọ́n ọ̀sánfàní kẹ̀kẹ́ fún yín tẹ́ ẹ̀ bá ṣe bí wọn nípa dáadáa. àwọn ọlọ́dẹ̀ máa gbalada wọn iṣẹ́ tí wọ́n ti wá gbalada rẹ̀ àti yí pé wọ́lákùn máa kàṣàbùtù ìwọ̀n tẹ́yìn náà bá dẹ̀ sílẹ̀ máa gbà á nùtẹ́ bá ti lẹ́ máa gbà wàlá tó alónà àmà kànú yàrìmẹ́lú àti bá níbi ilé rẹ̀. àní bí ilé rẹ̀ nípa ohun táwọn ènìyàn ṣe bí wọ́n ṣe nípa àwọn náà lè rìn nípa ohun tẹ̀ ṣe kálukú máa ṣe tiẹ̀ ni wọn lànà sọ sálà sọ wípé nínú asa wọn ni wọn bá pa àbíhí àmàlùhù lámúyọsọrọ àbíhí nẹsàbọ ẹni tó bá yẹ kó tara pàpà kó ṣe rere kó ṣe dáadáa kó wá mọ̀ kó dín yẹn pàtàkì kó mọ lọ́hùn. káwá agbára líran ohun tó lọ́ra sí yẹn ìran ìran ò lè jẹ́ kó yára. àwọn àgbàgbà tuntun ní ibùdó ẹ̀mọ́ sí ìta fún akíntẹ̀ sí ibò ádàbà òbí ní ká gbogbo àní ń ná sábì nínú ẹ̀lẹ́fà tá mọ̀ yẹ kó lò ha láyé sálífà táàmọ́ ẹ̀ kò lò kánà ọmọ ẹni orí ọjẹ́ sálẹ̀kọ̀ ọmọ yẹn gidi ẹni lókè àìmí kan náà mo sì ń báyìí ìyẹn yẹn ló máa máa rọ̀ lọ́rọ̀ kó níbi ọmọ nìyẹn gidi ọmọ pé a náà ẹ̀dá náà gbìyànjú tí mo gẹ̀ẹ́tì mo gẹ̀ẹ́tì. sùmọ́lẹ́ sálíra tá a mọ ẹ̀kọ́lò kánẹ́ àbí kì í sọmọ nìyẹn gidi lẹ́nu àwọn fẹ́ mọ́rin wa ni àwọn olóyè sẹ́dá ti ta àwọn kìnnìún náà àwọn alálàáfà wa ni tẹ̀ burúkú táwọn yẹn papapa tí òjò wọn ní orí pa kẹ̀kẹ́ mọ́ nìyẹn ìbùnà lọ́wọ́ rèé wọ́n ní kọ́ ní ẹ̀sùn omi ń rẹ́rẹ́ àbí wọ́n bí ìṣọ́sí ní ìsàbíkì kọ́dí yóò ń kọ́ dàgàlì ọmọ nìyẹn lè ga kí ṣe pé kò ní ní bàbá tó bí o ó lè ga ṣùgbọ́n gíga rẹ̀ kìí ṣe nípasẹ̀ òbí tó bí lọ́mọ. wọ́n bí husni sadiki pẹ̀lú ẹ̀kọ́ tó ń lọ nítọ́ da yẹn yóò ń kọ̀ dágàlì ègún burúkú ti ń bẹ lára mọ́lẹ́bí rẹ̀ dẹ̀ kú ọwọ́ adigun wọn padà ń pariwo. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run ní tìlíkà ọmọ tó ń kọ́ di kọ́lá àwọn yẹn ìjọ kan ni wọn tó yẹ kó wọn ti rí kọjá lọ ìwọn tí wọn ṣe ń dáadáa wọn ni wọn gbà ládàá rẹ bẹyìn ọba ṣe rí ẹ lè bá wọn rí ń a ti pé wọn ò ní bí yín léèrè a ní bí yín léèrè àmọ́ kànú yàrá mẹlú nípa ohun tí wọn ṣe ń ṣe Ọlọ́run wa ní ló kó náà hó dànù aw نصارى tahtadu qul بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين wọ́n ní muhammad bin ishaq látọ̀dọ̀ abdullahi bin abbasin radiyallahu ta'ala anhu wọ́n ni abdullahi ibùnú ya sọ fún jíjẹ́ ọlọ́run wọ́n ní malihad kíni ń jẹ́ mọ́nà ẹ̀ sọ fún kíni ń lórí lọ. torí ya Muhammad wọ́n Muhammad wọ́n náà wàá jọyìn wa kankan ń sọ bá ti jọyìn wa ah ti nà àwọn nà náà bá tún dé júùlì yìí tó wí ni àwọn ẹ̀kọ́ wọn náà bá tún dé àwọn tí máa ń gbàdọ́ àwọn náà bá tún wíwúrẹ̀ fún ànẹ́bí fàánzàlọ́láhùn àzọ̀wẹ̀jálì ọlọ́run wa sáyà yìí kalẹ̀ ike ọ̀kọ́ ló kúnú húdà àwọn ẹ̀ sọ̀rọ̀. wọ́n ní àníkẹ́ ẹjẹ́ ẹjẹ́ jù àbíkẹ́ ẹjẹ́ kọrin yóò tẹ́ máa pàtàkó káàkiri ayé tó gbẹ wọ́n. wọ́n yẹn sùn ẹni ọba sùn tẹ́lẹ̀ bóyá ọba dàrú ẹ̀kọ́ máa gbẹ náà ni lápẹẹrẹ nísìnyí níbi àwọn bíi táwa lọ sí ẹ táwa là ń lọ gbé ni tàbárọ̀ kàlá bòjí níwọ̀n ọgbọ̀n kọ̀bá àjẹ́ tù kọ̀bá àjẹ́ tìrì pé ọlọ́jí tọ̀ báyọ̀ ọmọ àgbọ̀ ni gbé yẹn bá kékeré ní ọ̀gẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ yọ gbẹ náà ni ẹ̀rí kọrin kọrin kọrin lérí pani kọrin yóò kẹ́kọ̀ọ́ ẹ̀rí wọn pé kó ló hó dà ẹjẹ́ yẹ̀ wù di àwọn náà sọ̀rọ̀ tàdádó àbíkẹ́ ti ẹ ọlọ́run wa ni ọ̀yá fèsì fún wọn. ọlọ́run ni rí anẹ́bí sọ pé ah bẹ́ẹ̀ mi lẹ́tà Ibrahim hanifa ayọ̀ ah, <laughs> ìlànà ẹ̀sìn anẹ́bí Ibrahim lèmi ọ̀ wà ní tèmi o èmi ò gbọ́ yìí dẹ́n wí yìí o báyìí nà tẹ́lẹ̀ àwa ń tà wá o àwọn tẹ̀lé lánàá Ibrahim tó jẹ́ ìlànà ẹ̀sìn tó dúró déédéé wàmà kánà mìíràn mọ̀ṣẹ̀rẹ̀kẹ́ sọ́ra nẹ́bí Ibrahim yìí òsì nù ọ̀sẹ̀ bọ ọ̀sẹ̀ bọ ẹni ń pe jésù sí yóò lóun èso ọ̀sẹ̀ bọ ni ọ̀sẹ̀ ni tọ́rẹ́ dání ní ń pe jésù gẹ́gẹ́ lójú ayé rẹ̀ ọlọ́run gan lòun ń pe àdáwòde lásìkò yẹ lómi ọba ní ekọ méjì lòun ní wọn kàn fi yẹn ní sùhánàlá wọn bá di december lẹ lómi máa lóun ti lé kọ méjì àwọn yẹn máa pònú gan tani lẹ́yìn tó ń jẹ́ ń jẹ́ yakubu pé wọ́n tún wá ń pè wọ́n ní dayọ̀ àwa ah, ah, gbádùn ni. sọ láti gbà bẹ̀rẹ̀ dìsẹ́mbà yìí ìyá wa lọ máàkì rẹ́jísítà tí ó fi di thirty one sí eh, on the first ẹ̀rí. nàbí ìlà Ibrahim òun ni kì í ṣẹlẹ̀ bọ́ǹtì ẹ̀ táwọn èèyàn èèyàn làwọn ń pè ẹni tí wọ́n dẹ̀ ń pè ní ọlọ́run lòún ń pè ọlọ́run wa kọjú da gbogbo àwa mùsùlùmí pé olùwà amọ̀nà billahi wà máa ń sílá yín láyìn náà. وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون قولوا آمنا الله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسرائيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون آية ó ń sọ fún wa yìí pé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo ohun tọ́lọ́run sọ kalẹ̀ kò sì gbọ́dọ̀ fìyàtọ̀ sáàrin ànẹ́bì kan sáànẹ́bì kan eléyìí jẹ́ ìtọ́sọ́ni ọlọ́run tó ń ṣe fún àwọn ẹrú rẹ̀ tó nígbàgbọ́ ọlọ́run kọ́kọ́ tọ́ wọn sọ́nà pé kán nígbàgbọ́ ọlọ́run ní kúlú amọ́nàbíláhì ẹ sọ wípé àwa nígbàgbọ́ sọ́lọ́run a nígbàgbọ́ sọ́lọ́run ìtọ́sọ́nà àkọ́kọ́ nìyẹn wà máa ọ̀hún ìlà ìlà yìí náà. bákan náà a tún nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fún wa nípasẹ̀ ànábì sallallahu alayhi wa sallam mufassalan ní al-Qur'an àgbà gbọ́lẹ́kùn rẹ́rẹ́ wa ma unzila ila Ibrahim wa Isma'il wa Ishaq wa Yaqub wa al-asbat àti wípé atúnígbàgbọ́ sí ohun tí wọ́n sọ̀ kalẹ̀ fún Ibrahim àti Isma'il àti Ishaq àti Yaqub àti àlàsùbáàfù àgbàlá túmọ̀ àlàsùbáàfù fún wa àwọn náà ní àwọn ọmọ Yakubu méjèèjìlá àwọn ni wọ́n ń pè ní àlàsùbáàfù ihun tí wọ́n sọ kalẹ̀ fún wọn a nígbàgbọ́ sí i ṣùgbọ́n gbàgbọ́ ta ní sáwọn eléyàn mojimọ́lá ni ẹ dákun ẹ sàmì sí kì í sí lẹ́kùnrẹ́rẹ́. débi báwa ó sùn báyìí àbá lọ gbé báíbùlù àbá ni òní yìí ó ntọ́ wà báíbùlù la fẹ́ lò lónìí. tọ́ba ti lọ́la wọ́n bá ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni à èbí jẹ jẹ́jẹ́ fọlọ́hún ni pé agba ohun tí wọ́n sọ̀ kalẹ̀ ṣáájú wa àgbà gbọ́ báíbùlù dẹ́ wà ń bẹ̀. láwọn àtẹ̀sí dáná ní ara yẹn ìtàkálá. ẹgbẹ́ báíbùlù ọ̀wà nù dáa nígbàgbọ́ sí tàbí ẹ̀kọ́ ká ọ̀la lọ́la jẹ́ o orin dáfídì làálò lọ́la ah! ọ̀gẹ̀ lọ́tún la o àtàwọn làálò wọ́n á ní kí ló dé níbẹ̀ ni tèmi jẹ́ tá a jẹ́ fọlọ́run náà ní wípé ọmọ ọ̀nzílà ìlà Ibrahim wa Ismaila wa Ishaqa wa Yaquba wa làásùbàbù òun làwọn afẹ́ sọ pé a nígbàgbọ́ sáwọn tíra àwọn ànẹ́bí yẹn mújìmọ̀lán àgbà pé tíra ọlọ́run kéde pé a kọ́ ọ á wàá sọ pé òun là fẹ́ máa lò àbí wọn béèrè lọ́wọ́ yẹn yìí pé lórí ìlànà yìí jẹrà wo wà ní zabura mo lò á zabura bò ọdà yín kẹtọ ṣe yìí kí ló lọ náà mo ohun tí bíbélì wí ni á ṣé ọ̀sá sì ń kẹta wọn làwọn lọ pé mo jìmọ̀ láńlélẹ̀ yẹn ọwọ́ á mú àwọn ẹ̀sánú àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́wọ́n bá wá kò wí àwọn yòókù àti wípé ọlọ́run wá ní wàmọ́ ó ti amúsá wá àyè sa ìwọ́n tá a fún ànàbì musa àti ẹ̀yìn sa àgbàgbọ́ gbogbo eléyìí rẹ̀ wọ́n jùmọ̀ lánàá ẹ̀sán wọ́n fún ànàbì musa ní àtàwọ̀rọ̀ tí wọ́n ń pè ní májẹ̀mú láéláé wọ́n fún ànàbì ẹ̀yìn sa wọ́n fún ní al tí wọ́n ń pè ní májẹ̀mú titun wàmọ́ ó ti ànàbì yìí gbogbo wọn fáwọn ànàbì ọlọ́run àgbàgbọ́ mìíràn tọ́wọ́ aládọ̀dọ̀ ẹlẹ́dàá wọn ni wọ́n sì ń pe àwọn tíra yẹn ní àlìkótókò sàmàwíyà àwọn tíra tí ó sọ̀kalẹ̀ látọjú ọ̀run ọlọ́run wá ní káwọn onígbàgbọ́dọ̀ ká máa sọ wípé lánàá fariqu bayna ahadin minhum àní fìyàtọ̀ sáàrin kankan láàrin àwọn ànẹ́bí ọlọ́run bí kò ṣe wí pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run láàní ìgbàgbọ́ sí. Si àwọn òní dàbí àwọn ẹni tọ́lọ́run sọ ń pa wọn pé yòrí wọ yòrí dùn náà yọ̀ǹfà rúkú bẹ́ẹ̀ náà láàyè ọ̀rọ̀ sólè wọ́n fẹ́ fòpin àtàrin ọlọ́run àtàwọn ọ̀rẹ́ ń sẹ̀rẹ̀ wọ́n yẹ kó lónà náà mẹ́nu bìbá dì agba apá kan nẹ́bì gbọ́ akọ́ta apá kan wọ́n yòrí dùn náà yẹ tẹ́kìdù bẹ́ẹ̀ náà dá lẹ́kàtàdéra wọ́n á lérò yìí pé àwọn máa rí ọ̀nà tó gúnrégé láàrin bẹ́ẹ̀ ọlọ́run àwọn ènìyàn kèfèrí ni wọ́n tí ò ní àbùlà ẹni ọ̀rọ̀ kó nǹkan tà nẹ́bì òun gba nẹ́bì gidi ni ẹni kọ́ wà náà hadithi pé la takhayyaru bainal anbiya ẹ má sẹ́sà láàrin àwọn nẹ́bì ọlọ́run kẹyìn kan ní pọ́sù àbí kéèyàn máa fi àwọn ọ̀sẹ̀lẹ̀ ọjọ́ ayé láàrin àwọn nẹ́bì ọlọ́run kọ́ máa fi sọ̀rọ̀ yìí pé gbà ni èyí ee eh, Ibn al-Waridi wọn la tẹ̀kọ́ fi hakì sáadà tí ma dọ̀ innahum laisu bi ahali lizalal wọn la tẹ̀kọ́ má ṣe kẹnu bọ́lẹ̀ láti máa kẹnu bọ ìwọ àwọn aṣáájú tí wọn ti lọ mínàlẹ àǹbíyá nínú àwọn ànẹbí Ọlọ́run àtànẹbí wa àti àwọn sọ̀háábà tí wọ́n gbà fáwọn nẹ́bì wọ́n máa kẹnu bọ̀lẹ̀ tọ́ máa kẹnu bọ ìwọ wọn tọ́ máa sọ̀sọ̀ kù sọ. bẹ́ẹ̀ ní ọ̀sán yóò nẹ́bì dáúdà ah, nẹ́bì dáúdà o nẹ́bì dáúdà tó gbà ìyàwó ọmọ ọ̀dọ́ rẹ̀ la ilaha illallah lẹ́nu rẹ̀. ọláwọn ènìyàn innahum laysu bi ahlin lizalali. wọ́n ń sẹ́ni tá lọ́ọ́ fi àṣìṣe ọlọ́run ti là wọn ẹ̀sìnmọ̀ ń bẹ fáwọn ànábì ọlọ́run ọlọ́run ti sọ wọn kúrò níbi àṣìṣe. tí wọ́n bèèrè tó wá sí kí nígbà tó jẹ́ mistake báyìí ọlọ́run máa ṣàtúnṣe wọn lẹ́ẹ̀kan náà. aláàdọ́gbà ànábì musa ah ànábì musa o ọ ànábì musa kan ló fi ẹlẹ́yàmẹ̀yà lélẹ̀ ah lẹ́nu rẹ̀ ìjọba ti di tán wóróworó bẹ́ẹ̀ sátẹ̀tẹ̀ fèrè ge kókó mbẹ́ kọ́ máa di pé àpáta ní ńlá kan máa rí bọ́lá ti sán náà kọ́ máa sọ gangan rẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa já lú ọ lórí lẹ́ẹ̀kan náà kí ló dé fi lánàá bí musa yẹn ṣẹlẹ̀ àná ní bẹ́ẹ̀ ni pásítàgásà ò lẹ́dí mi ń ṣe àti ìyàlẹ́ lẹ́dí mi ní àdúgbò ó gbìjà ẹ̀yà ìsirayéli ìran ìsirayéli ó gbìjà rẹ̀ lórí coptic ẹ̀rí pé ẹlẹ́yàmẹ̀yà ká máa jìjà lórí táwọn haúsá ń sè yẹn ẹlẹ́yàmẹ̀yà ni ànábì musa lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ àà nìyẹn ẹni sọ fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ ọ̀sẹ̀ tè kó ń bẹ́ẹ̀ wọ́n máa di pé ńgbà tádẹ́wọ́ bàdé báyìí yọ ọkàn yẹn. ẹ̀rí a gbọ́dọ̀ yin ànẹ́bí ọlọ́run ọba kankan ní kóòtù àbí kò wọ́n ní ọ̀sẹ̀ à ń sọ ń sọ̀rọ̀ ànẹ́bí yunusa ànẹ́bí yunusa tó sá fún ya ibi tó ti bẹ̀rẹ̀ wóróworó bẹ́ẹ̀ ń tètè kó ń bẹ́ẹ̀ ọba ti sọ fún pé ó sinmi tí ọba ti dáhùn ó sá fún yàwó kódà ńgbà tó jí ọlọ́run ọba rí wípé alẹ́rẹ́ ní tí wọ́n fẹ́ máa sọ pé kò sí ọlá fún nàbí ìlàyé yọ̀ọ̀nù sàlẹ̀ ìsàlẹ̀ iṣẹ́ ọlọ́run ní talẹ́ni náà tí wọ́n sọ yìí pé èmi ànẹ́bí lóore ju yọ̀ọ̀nù sùgbọ́n mọ́tà ẹ̀dúwò yàtì tàwádùn àmì nìkú àlẹ́ ìsàlẹ̀ ìsàlẹ̀ tẹ̀lẹ́tọ́dẹ̀ tẹ̀lẹ̀ ojú pé nàbí ìlàyé yọ̀ọ̀nù sàlẹ̀ ìsàlẹ̀ ó rí wípé tí ọlọ́run bá dé ah, náà yìí náà rání àtàtà wẹ́rọ ènìyàn ayé ọ̀yọ́ ọlọ́run tóbi ọba ọ̀pàtàkì ọba bàrà tí àní bá dé òun nìkan náà àdọ́gbọ́n yọ òun náà forí kó kiri yìí lórí òpé kóun wọ ojú omi ọlọ́run tó ní ohun tọ́lọ́run fẹ́ kọ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ọba àlekà sọ pé òsíjọ kan tá a sọ pé ó jìyà tí ọ̀padà jìyà mọ́ àfijọ́ yúnúsà nìkan alẹ́ yìí sọ láti wọ̀ sọ̀rọ̀ orí gbà táwọn orí tó jó yàyẹ sú kálukú wọn ti ń sáré pariwo káàkiri yusuf náà máa fọ á ní gbà fọlọ́hún ẹlẹ́dẹ̀ẹ́ lọ́wọ́ ti ti jáde pé kinní tí mọ̀ <laughs> sọ́dọ̀ èdè tọ́ba dé sóhùn yìí kí lòun jẹ́ láhàwọ̀làwọ̀là àbọ̀dà táwọn àdùn à. ẹ̀dá kúkí lè yára fẹ́ẹ́ máa láì fi mi eléyìí ohun títóbi ọlọ́run pé ohun tí wọ́n bá tọ́jú ọlọ́run ọba wa nǹkan yẹn náà máa lágbára. yá ayọ̀ òun nìkan ẹlẹ́ kò síjọ tá a sọ pé yóò jìyà tí ọ̀wá àfijọ́ Yunus alayhi salatu wassalam kótó lásìkò tí ó lò nínú ẹja kótó padà jáde bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ ọlọ́run ní ká wípé fáríkú bẹ́ẹ̀ ahadi minhum. àní sì yàtọ̀ sáàrin kan nínú àwọn ànẹ́bí ọlọ́run wa nahnu lahu Mùsùlùmí àti pọ́lọ́run nìkan lágbà. al wọ́n ní nínú hadith àbí hùwẹ́rọ́ radiyallahu ta'ala anhu wọ́n ní àwọn bàkàtàbí àwọn tí wọ́n ní tíra lèlè àbúràníyà wọ́n máa ń ka àtàwọ́rá májẹ̀mú láéláé pẹ̀lú èdè ebérù lè àlè islam wọ́n máa fi lárúbáwá súnmọ́ rẹ̀ fáwọn mùsùlùmí. náà pé ọgbọ́n nìyí o ìwọ náà lọ kéde o. ọwọ́ ayé pé mọ́ńtà alẹ́mọ̀ lọ́gàtà kàómi amínẹ́mọ́kìrọ̀ ẹni ọbẹ̀ kéde àwọn ọjọ́ kan ọdẹ sì máa fọkàn balẹ̀ nípa kíni o ète wọn ẹ̀ burúkú ni wọ́n fẹ́ dá èdè mérù ni àtàwọn àwọn pé kíní ni o ti lọ́jú pọ̀ ó lè yá sí ni mo yẹn o ṣùgbọ́n gbà ti gbọ́ wọ́n ti sọ. tọ́wọ́ tí kà ní ebéru ẹ̀wọ̀n bí irú àwọn ẹni tí wọ́n máa ń gbá àwọn Saudi ọ̀kan náà àwọn ọ̀daràn lábá bá ń sọ pé ẹ má mú ni ẹ ka ọ. wọ́n sọ pé yàní akadu subha lè tàìdáàdì láàyè jùs. ìgbà tó wọn máa su ó ní ewu tó arákùnrin yìí ń sọ ó ní ẹ má mú tẹ̀sùn bá dání o. ẹ mọ̀ pẹ̀lú lọ́wọ́ ọ̀sẹ̀ máa dùn báwọn pé àwọn èèyàn yóò tún ayéra padà sí ẹ̀mí ìdá ló mú o torí wọn ní káàbà lọ́dọ̀ sí wọn. òde kan ọmọ ọmọ òtí sọ́ọ̀dì ẹ̀ wọ́n tún wò pé ètò ìtumọ̀ rẹ̀ ọ̀dẹ̀ ọkọ̀ ti pọ̀ nǹkan lójú pọ̀. ẹ tún gbọ́n tó wí ó tún ní nǹkan báyìí tẹ̀ ń sèkú ní bíbí o ń tara ni o àwọn oníkàbà lọdọ tí a àti sàlíkàbà àwọn yóò dá ga ẹtí túbọ̀ gidi yìí. o. wọ́n wàá tu léde lábá fáwọn mùsùlùmí ẹ mọ̀ pé èèyàn ti dẹnu lẹ́nu tó sọ pé ah ọ̀rọ̀ ni wọ́n ń sọ yìí o ẹ mọ̀ bí irú àwọn àfáà yín tí wọ́n mọ̀ kí ó dáadáa nì tí wọ́n bá ń tẹ̀ sí ìrìfì yín láwẹ̀ ọ̀tọ̀ ni ojú ọ̀kà nù kùránì ọ̀tọ̀ ni ojú ọ̀mà tún fara yé ibi tá a wá dé yìí ah, ọlọ́run sọ́lá nẹ́bí Musa ọlọ́run kọ́lá wa o wọ́n ní ọlọ́run kọ́lá wa ọlọ́run sọ́lá nẹ́bí Musa ọlọ́run kọ́lá wa o ọlọ́run kọ́lá wa àwa dé bẹ́ẹ̀ báwo ká ṣe ẹ̀ka kìíní yẹn náà nu ẹ̀wọ̀n dáka yìí ẹ̀kẹ́ wá rí i pé ọ̀tọ̀ ni tájà mẹ́sì ká ọ̀tọ̀ ni tí bàbá onídẹ̀ẹ́sì rí ń tú lọ tòsí wọn mọ̀ pé gbogbo àwọn ẹ̀ta jókòó ní àgọ́ sára ni àwọn ọmọ nínú sádọ́sí òsèlè ọ̀rọ̀ àlẹ́ lè wọ́n sá ah, àfàǹbẹ́lẹ̀ yìí. Ah, wọ́n wá ká léde ebéru wọ́n kà táwọn léde ebéru wọ́n yóò fàṣẹ lóde àbílà àròbíyà wọ́n bàbí làwọn bá tún fáwọn mùsùlùmí. kí ló jíjẹ ọlọ́wọ́ wa sọ pé ah, ah, àwọn gidi yẹ ọ̀daràn ni wọ́n kí lànà bí wí. wọ́n lá tó kàdé ìbò tíra gidi wọ́n gbé lọ́wọ́ ànábì lóhùn òdì yẹn rẹ o. ẹ̀mí ìgbà wọn lódodo o ẹ má gbà wọn lódodo ẹ ẹ sì gbọ́dọ̀ pé wọn nírọ́ yẹn yẹn tọ́ mo tẹ́ máa sọ fún wọn náà ni pé ẹ wá ẹ má wòlé sọ pé ẹ máa ta kíní kan lébérù ẹ máa tún fún wa ní lárúbáwá àmọ́nà bìlá àwa ti nígbàgbọ́ sọ́lọ́run jà rọ̀mọ́ òun zìlà ilẹ̀ yìí náà àti ohun tí wọ́n sọ kalẹ̀ fún wa. ẹ̀fọn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tẹ́sìn rẹ̀ ọ̀bá yé ni máa ń wá rìn káàkiri. sẹ́ni kan bá dé lọ́ba fẹ́ wí kíníkan ẹ máa rojọ́ kankan fún mi irun tí ń ṣe ti yé mi. wọ́n mi sọ wípé ẹni tó bá pọ̀ ní aláàríyànjẹ sọ wípé náà ní wá kí àkàrọ̀ tanẹ̀ kò ọ̀tọ̀ ní ìlànà tí ó wà lónìí tó bá dọ̀là ọ̀tọ̀ níbi tí ó wà lọ́la. súnmọ̀ ìkílẹ̀ yẹn fẹ́ fi kílẹ̀ yẹn fẹ́ fi fúrẹ́dì kó yẹn lómi ọ̀bẹ̀ lọ́mẹ́ ọ̀nẹ́ kọ̀rọ̀ olè titun mo fẹ́ kó yé yín pé ọ̀tẹ́ láwọn afáàsùn náà yẹn máa ń sọ ọ̀kọ̀rẹ́ tì. ee ìdá rẹ kí ni ọ̀sọ̀rẹ́ ti gbé mi mi ò ní ìdíẹ mi ti mọ nǹkan tí ń ṣe ó ti yé mi dáadáa má wulẹ̀ wí kẹ̀kẹ́ fún mi. máa mú atẹ gbogbo náà sùn wọ́n tẹ̀ lórí bá wọn ó yí gbogbo ẹ̀ pọ̀. alásàsálá ni ẹ sọ fún wọn wípé àmánà billahi àwọn àti nígbàgbọ́ sọ́lọ́ọ̀ wa ma unzila ilayna àti ohun tí wọ́n sọ kalẹ̀ fún wa. alimami muslim rahimahullah àti abi daud àti nasa'i àwọn náà mú àdéhùn kan jáde látọ̀dọ̀ abdullahi ibn abbas náà. كان رسول الله صلى الله عليه وسلم أكثر ما يصلي ركعتين اللتين قبل الفجر آمنا بالله وما أنزل إلينا. طيب هوني wọ́n sábà máa ń fi áyàtà adébẹ̀ yìí kíráka méjì tó ṣáájú ìrun àṣùbà èyí tá à ń pè ní rọ́kà àtàlùfàjọ. áyà qulu amanna billahi káàkà débi wa nahnu lahu muslimun ìkátó ní Ali Imran amanna billahi washhad bi anna muslimun káwa ما في fi kíra káàtà alifájírì wa rọ̀káàtà alifájírì <clears throat> ẹ má gbàgbé wọn táà nàbì sọ yìí pé khayrun minad dunya wa ma fiha wọ́n lóore jáyé lọ àti gbogbo ohun tó wà nù ẹ̀ lọ sábà lè káyà yòówù lọ́kàn kí ni ọkùnrin yà ayyuhal kafirun àti kúrú Allahu ahad lọ́rọ̀ bó ti yé hada qabla salatil fajr ṣáájú òun àṣùbà ká ká máa kí n. Abul Aliya àti Rabi' àti Qatada oníṣẹ́rí àlàkùbáàfù tá a kéwú délẹ̀ kan yẹn òun náà làwọn ọmọ Yakubu tí wọ́n jẹ́ méjìlá níye ló fi jáde torí ìtumọ̀ sébọ̀kọ̀ ìtumọ̀ rẹ̀ ní ọ̀mà sébọ̀kọ̀ ìtumọ̀ rẹ̀ ní kíni ọ ọ̀mà. ìrọ̀lẹ́ náà sọ̀tàn láǹfi ròyìn <clears throat> Hasan ẹ̀dẹ̀rì kórìí bẹ́ẹ̀ ń dòdò Hasan tó jẹ́ ọmọ Fatima alayhi wa salam ọlọ stable pè fún ẹni wàá wọ pé stable pè Rasulillah odidi ìjọ kan ẹni kan ní kó jíjẹ ọlọ́run máa gbé dáná sọ yìí pé ọmọ mi yìí ọlọ́run máa fi ṣe kí ni o á fi parí ìjà yóò fi ṣàtúnṣe láàrin ikọ̀ méjì ọlọ́run dẹ̀ síbẹ̀ tó ìbá nàbí ọ̀sán ọ̀rọ̀ fẹ́ nu ntọ́lọ́run mi mí sí àtọ̀dọ́ wà ní. àwọn ajá sí pé ìgbà tó padà di pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ <clears throat> láàrin àwọn sàhábà èyí tó ti pé èèyàn ni wọ́n tí ó sì nídìí káwọn máa pẹ̀kẹ́ lù ọdún tí gbàgbọ́ wa máa fi gún régé jọ́ dẹ̀ tó ti kó sábẹ́ ohun tá a ti sọ̀rọ̀ bálẹ̀ kan yí pé àwọn ẹni tó bá ti jẹ́ ní ìṣáájú eré àgbọ̀dọ̀ máa kẹnu bàlámọ̀rí wọn ọ̀gbẹ́ òní lónìí jẹ́ wà tí ta fẹ́ ṣe lónìí wà tí afáwọn máa wí àtàlẹ́ ni ọ̀rọ̀ yẹn fẹ́ dojúrú nìyẹn o kéèyàn tètè sáré kọ̀wé lọ́wọ́ ẹgbẹ́ àfa àti jókòó sórí àga kọ́kọ̀wé pélébé pé àfa wọn ní ká ṣe sùúrù nǹkan ohun tẹ́lẹ̀ fẹ́ fi sọ̀rọ̀ yìí. àìpá lùsùn nà tó tọ́ ni yín o àlìkà fún àmọ̀ ṣàjàrọ̀ báyìí náà. ìgbà tó di wípé khilaf tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàhábà gẹ́gẹ́ bí èèyàn. ọlọ́run bẹ́ẹ̀ lo àfa wa Hasan wọ́n fi ṣàtúnṣe sí fúrjà sálà fún yẹn fi ṣe kíni o tó fi sí padà ọdún tó ṣẹlẹ̀ yẹn wọ́n ń pè ní kíni o àmúlì jàmáà ẹ pé nǹkan tó fẹ́ fàlàfo láàrin àwọn èèyàn pàtàkì yẹn gbogbo ẹ padà di dáadáa wọ́n ń pè ní àmúlì jàmáà ọdún tí gbogbo òjò ṣe kíni o tí wọ́n sọ̀kan lọ́dí yẹn ń sìn táwọn sàhábà yẹn tí wọ́n bá láti ṣe wọ́n ti ṣe dáadáa tọ́lọ́wọ́n bá ti fi pa gbogbo àti tọ́nà yẹn yé wa díẹ̀ díẹ̀ tó ìwọ tó bá sọ ipò wa fẹ́ sọ nípa wọn ò ní bọ̀ dáadáa ń ìyẹn máa tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ lè yóò dé bẹ́ẹ̀ dẹ̀ ni nǹkan táwọn afáwọn yẹn sì lè máa pa láàrin ara wọn méjì ni àkọ́kọ́ náà ìṣèhádùn ni èyí tó bá ṣe déédéé ládàá méjì ń bẹ ńlẹ̀ tí ò bá ṣe déédéé ládàá kan ń bẹ ńlẹ̀ àwọn táwọn aláfẹ́ máa sọ̀rọ̀ gángan àdáwò lèèyàn kàn téèyàn èèyàn ní bọ̀ sí ládá sí ládá sùn méèyàn ó bọ̀ sí kí ni o tẹ̀sẹ̀tẹ̀sẹ̀. tó nípa bẹ́ẹ̀ àlàsùbáàpò ìjọ níjẹ́ bẹ́ẹ̀ torí gbogbo àwọn ọmọ yahoo méjèèjìlá yẹn ìjọ kọ̀ọ̀kan ni wọ́n jẹ́ láàrin àwọn èèyàn ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ti kí ni o ni wọ́n jẹ́ láàrin àwọn èèyàn. ọlọ́run wa ní fàyín ní amànú bìmísílẹ̀mà amàntúnbìhí fọ̀kọ́dé tàdáwó wáyé ń tàwa lọ́wọ́. فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وسيكفيكهم الله وهو السميع العليم ìwọ̀n tí wọ́n sọ kalẹ̀ fún Ibrahim àti Ismail àti Ishaq àti Yakub àti asibaatu aláwọn asibaatu yẹn kálíkọ̀ bá ilé wọ́n tún padà sínú tẹ̀síìrì ní padà wọ́n dàbí ìdílé nínú àwọn ọmọ Ismail ajá sí pé wọn dáa gbà lérò pẹ̀lú al-asbat níbà wọn náà ní ṣòróbù ṣòróbù bani Isra'ila ìyàtọ̀ ń bẹ láàrin ṣáàbù àti kọ̀bílátù kìí ṣe pọ́lọ́wọ́ ọmọ ohun tí mọ́ lọ́dọ̀ pé ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu kìí ṣe pọ́lọ́wọ́ ọmọ ohun tí mọ́ èèyàn ọlọ́run láàdá yín látara àwa gbé yín kalẹ̀ kẹ́ ẹ jẹ́ o kẹ́ ẹ jẹ́ ni wọ́n ń pè ní ṣáàbù wọ́n kọ̀ bá ilà ìdílé yẹn irú ṣáàbù yẹn a lè irú nísìnyí ẹ̀hún lè yí máa fi ń dáhùn tí wọ́n bá béèrè rẹ ìrìnsíyà làwọn máa ń pè tó tọ́sọ̀ yìí pé o ó ní nàìjíríà ni ọ́ ìyẹn ló ń pè ní o ṣáàbù. kọ̀bílà òun ni bí ká sọ pé tu Yorùbá ah, kò yé rárá kọ̀bílà tu Ìgbò kọ̀bílà tu àwọn yẹn ló ń pè ní kọ̀bílà ẹ wá rí àwọn àtúbáàpò ní kálkọ̀bá ẹ̀ dà gẹ́gẹ́ bí ìdílé nínú àwọn ọmọ Ismail ṣùgbọ́n ní wọn ntọ́lọ́n sọ̀kalẹ̀ fún ọ wá yìí èyí ti ń bẹ wọn ní yúgá nàbí musa sọ pé òkúrò ní mọ́tàlọ́ọ̀hì àlékù ẹ̀rẹ́ ti dẹ̀rọ ọlọ́run tó ṣe fún yín ìjáàlá fi kún máa ń bí àwọn ìjáàlá tó ń mọlọ́ọ̀gá nígbà tó ní ká nàbí wa láàrin yín ó bẹ̀ pé àwọn ọmọ méjìlá yẹn náà wọ́n pẹ̀ kákàkiri bẹ́ẹ̀ ànábì pọ̀ láàrin àtàwọn ọlọ́balọ́ba ẹ̀rí náà ọmọ Yakubu náà ló ti jáde àtàwọn ọlọ́balọ́ba pé ọkọ̀ tánà ọmọ sinẹ́ta aṣọ àwa pín wọn sí kíni o ẹ̀yà méjìlá ẹ̀rí alimami Qurtubi ọni asẹ́bùkún bíi mọ́nà ìjàmá àbí kọ́bílà arọ̀jẹ̀rún náà ilà aslin wahid tába padà fẹ́ ẹ̀rí gbé sẹ́yìn ọgbọ̀n káàkiri ní sẹ́yìn Ìlọrin lọ́wọ́ agbájúmọ̀ jù lórí agbẹ́dẹ́ ìbá sì gbà tí Ìlọrin sẹ́yìn tóbi ń sìn ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ gbé ẹja kóra wa lọ́tọ́lọ́pàá wọ́n bá bá ni wọ́n bá yọjú pé àwọn fẹ́ béèlè báyìí ìdílé lábú àwọn tó ẹ wá o ẹ̀yin ọ̀sán fún ọ pé tẹ̀gbọ́ntàbúrò ní ní kí wọ́n báwọn sì ní ẹ máa lọ yanjú ọ̀rọ̀ yín lọ ni ẹ̀rí ẹ̀yà ni wọ́n kókun yẹn ẹ̀gbọ́n wọn ló pọ̀ gbọ́dọ̀ gùn títí kọ́ má níbi tàbí ká wa. wọ́n padà díẹ̀ bí ẹ̀ ṣe máa ń sọ àwọn ọ̀sẹ̀ ẹran máa ń pa bíi ìtẹ̀lẹ̀ Yorùbá ìtẹ̀ ẹran máa ń pa ẹ̀ ti Ibrahim ẹ̀jẹ̀ pọ̀ mọ́tà nẹ́bí ọdún tí ń sì ń bẹ láàrin <laughs> láàrin Ibrahim fanẹbi thousands of years oníbẹ láàrin Ibrahim sanẹbi wọn dà kọ lamurudu lamurudu kọ lamurudu ni wọn ní lamurudu làwọn sọ yẹn wọn bá tún kí ikàn ká ẹ dákun kí ló papọ̀ mọ́ra wọn Samuel Samuel Johnson àbí òun ti ń kọ̀tẹ̀ rádaràda káàkiri àtọmọ Ibo kan tó ń kọ̀tẹ̀ òtẹ̀wọ́ ló sojú rẹ̀ bẹ̀rẹ̀ ìtẹ̀tí òye ti ń kọ káàkiri ọba tó ṣe pé àtúntò sọ pé ọba mọ́ká ah, ẹ wà ó ẹ má jẹ́ kí ní ipò mọ́ra wọn mọ́ níbo ní ẹ gbogbo ẹ ti papọ̀ mọ́ra wọn pẹ̀lú ọ̀rọ̀ anẹ́bí Ibrahim àti ọba mọ́ká ẹ̀yin náà ti gbà bẹ́ẹ̀ wọ́n bá láwọn fẹ́ gọ́ọ̀mù ẹ̀yìn òbá wọn bá ní ìnẹ̀mùrúdù lámùrúdù làwọn sọ yẹn òpònú làwọn alákọ̀wé yẹn wọ́n yẹ kí wọ́n máa kọ́ déètì kọ̀ọ̀kẹ́ sí yorùbá dẹ̀ nìyí ẹ̀ lè sí one thousand years dẹ̀ fi ní gbúrò yorùbá mọ́. tẹ́lá fi ka bí ọgọ́rùn-ún bí ọgọ́rùn-ún ọdún méje ẹ gbọ́dọ̀ gbọ́n kẹ̀kẹ́ tí wọ́n ń pè Yorùbá mọ́ Yorùbá Yorùbá ni ẹ ní mọ́ yóò gbẹ ẹsẹ̀ dídò ẹ ka ọdún báyìí ẹ ní gbóòórùn kìíní kẹtí ń jẹ Yorùbá mọ́ rárá. àyà ni wá eléyìí bá tẹ́ sọlá níbi àdámọ̀ ọ̀sọ́ Yorùbá àbọ̀sọ Yorùbá ni Yorùbá náà ndị tọrọ parí sí nìyẹn mọ gbogbo wórówóró ni tí ọlá kan lẹ ẹmọ èyí ṣe múlẹ̀ ni pé ẹ̀yà dúdú asúmọ lọba tán tọ́lá àwọn nǹkan tó jọra wọn bẹ́ẹ̀ àwọn mọ́sárì tí ó jẹ́ àsopọ̀ ṣùgbọ́n sẹ̀yìn gbogbo ẹ̀ kò sóòótọ́ olówó kankan bẹ́ẹ̀ irọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn padà ṣùgbọ́n tá a bá fà wọ́n títí padà ìmọ̀ wọn jà sí ọ̀dọ̀ Yakubu wọn jà sí. pípọ̀ náà àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn ọlọ́ba lọ́ba afáwọn akọ̀tàdà wọn lọ́lọ́run pa àwọn nígbàgbọ́ òdodo láti pé wọ́n nígbàgbọ́ sọlọ́run wọ́n lè gba gbogbo tí wọ́n gbọ́ yẹ́nyẹ́ àtàwọn ọ̀rẹ́ ń ọlọ́ Suleiman bin Habib wọn ni wọ́n pa aláàtì pé ká gba àti Injil ṣùgbọ́n o wala سليمان بن حبيب wọ́n ní umirna an nu'mina bit-Tawrah wal-Injil. wọ́n pa wá láti pé ká nígbàgbọ́ sí májẹ̀mú láéláé àti títún. ṣùgbọ́n o wala na'malu bima fihima. a ní fi ń tọ́wọ́ àánú rẹ̀ ṣiṣẹ́ o. wọ́n bá tún di ayẹni tá a mọ̀ láàfáà lánàá ọ̀dẹ́ni tí ń sápẹ́ lónìí. wọ́n á ní kí ló dé wọn ní ká gba eh, báíbùlù òun sì rí sapẹ́ mbẹ lòun fi ní kó òun máa sápẹ́ o ọ̀gbẹ́sì yé o àtẹ́wọ́ nìyẹn eh, sí kọ orin yìí ogo ọlọ́wọ́ nífàyè bíhì bá ní táwọn èèyàn bá ní ìyẹn ni pé àwọn kèfèrí fún tíra. tí wọ́n bá nígbàgbọ́ bímísìlè ah, ah, máa á máa tó ń bihi pẹ̀lú ohun tí ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ nígbàgbọ́ sí nípa afẹ́ nígbàgbọ́ sí gbogbo tírà ọlọ́run ẹ nígbàgbọ́ sí gbogbo àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ẹ ti fi àtọ sáàrin kankan láàrin àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ọlọ́run ní táwọn náà bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀kọ̀dé dàdá ó wọ́n ti mọ̀ ní òdodo nìyẹn. ayáyí àwa tá a sọ pé a fẹ́ máa gbé gìrìsẹ̀ lórí ìlànà àwọn ẹni ìṣáájú ẹ jẹ́ ká lọ háyà yìí háyà yìí náà jẹ́ kan nínú háyà tí àwọn àfáà máa fi ń sẹ̀rí ìlànà àwọn ẹni ìṣáájú dáadáa yẹn òun ni ìlànà o pẹ̀lú pọ́lọ́n sọ pé wàá ní àmọ̀nù báwọn èèyàn bá nígbàgbọ́ bèmísìlè máa àmọ̀ntòǹbẹ̀ àwọn wo lọ́lọ́run dojú kọ ńjọ yẹn ya ikhwa ẹ dáhùn àwọn sàhábà rẹ̀ àti ọyẹ kí ni wàá tún máa dùn pé àmàtúrà rí kan lónìí pé àwọn ẹni ìṣáájú rere ni <laughs> àfi káfí gbàgbọ́ tiwa náà ìjọ tí wọ́n ní o kọ́rọ̀ wo lè lójútùú torí kọ́ọ̀dì lọ́lọ́run ọba wí lè ta kéèkì táwọn èèyàn bá nígbàgbọ́ bẹ́ẹ̀ yìí sọ̀hábà tẹjọ́ mọ́ ọ fi hàn pé sọ̀hánàlá sọ̀hánàlá ọlọ́run fún àwọn sọ̀hábà ní tẹ́síkíyà tẹsitimóníà pé onígbàgbọ́ òdodo ni wọ́n. àwọn ẹni tọ́lọ́ wọn afọ̀mọ́ ní sẹ́wọ̀n oníwò bó ti fọ́lù wọn pé bóun wọ́n ti rìn táwọn fi dẹni àfọ̀mọ́. àyà ni wàá ní àmọ̀nú ànítọ́ bá nígbàgbọ́ wàá ní àmọ̀nú bìmísílẹ́mọ́ àmọ̀ntúnbẹ̀ ọkàn ìṣàdá ó wọ́n bá nígbàgbọ́ bí irú gbàgbọ́ tẹ̀yìn sàábẹ̀ yìí nìyí wọ́n ti mọ̀nà nìyẹn o wọ́n ti mọ̀nà nìyẹn o báyìí ń tàwa lọ o tí wọ́n bá wá yẹ ìpadà kó níbi òdodo lọ síbi ìbàjẹ́ lẹ́yìn ẹ̀rí jẹ́ nso fa innama hum fi shiqaq ajá sí pé wọ́n bá wà nù ìyapa nìyẹn gbogbo òní jọ. ọlọ́wọ́n ní fọ́sà yẹ kí fíkà ọmọ ńlọ́hù àti pọ́lọ́hùn máa fúnra ànábì láti lẹ́yìn. ó borí wọn wà hùwà sẹ̀mí ọ̀là àlìm tọ́lọ́lọ́wọ́n ọba yẹn olùgbọ́ gbogbo nǹkan ni alámọ̀tán ni. ibn abi hatim ó ní ziyadu ó fún wa nírò ó ní abi ó ní arusala ìlà bàdìl kùlàfà mùsàfà usman ibn affan lè yuslihahu ọ̀rẹ́ ni sí apá kan àwọn àrólé ó fi ọ̀sẹ̀ndì mùsàf ìyẹn Al-Qur'ani tí usman dà kọ lè yuslihahu pé kó yẹ owó kó tún àwọn nǹkan tó bá kùn sí kó tún ṣe ń bẹ́ẹ̀. زيادة قلت له إن الناس لا يقولون إن مصحفه كان في حجره حتى قتل فوقع دم أه ولكن يو على فسيكفيكهم الله وهو السميع العليم ها آه، ألا فأنا في وظيفة بصرة عيني بالدم على هذه الآية أقد كنيو اقدي qadim ó ní mushaf yẹn ìgbà tí Usman sẹ́ndì ẹ̀ wọ́n wá rí i pé ńgbà tí wọ́n pa fáwa Usman radiyallahu ta'ala anhu ẹ̀jẹ̀ wọ́n dà síbi àyà ọ̀sẹ̀ èkìtì káwọn lọ ó bò mọ́lẹ̀ ọ̀hún wà tẹ̀mí ọ̀nà àlè àfáàyè nígbà tó ń wò òun lòún rí kìíní yẹn ààrẹ ti gẹ̀ẹ́sì bíi kí tí wọ́n fẹ́ jábẹ́tẹ̀ gbàdọ́ fi tàdá kọ àbí bẹ́rù ti ń dà lẹ́nu àti ẹ̀ máa rí bẹ́rù yẹn mọ́tò ń pè lẹ́lí jánsá àbí ńgbà tẹ́lí jánsá fi sí i ẹ̀ á máa rí mọ́ ẹ̀ wọ́n pé bẹ́rù ni máa ń dà lẹ́nu báyìí bí irú àsìkò ọyẹ́ báyìí yóò máa dà lẹ́nu yóò wá jábẹ́tẹ̀ ẹ̀ jábẹ́tẹ̀ yóò rí tí kọ́ọ̀fù ó di di mímu. ẹ̀jẹ̀ yẹn wá dà síbi àyà yẹn ó kó mọ́lẹ̀ yìí wá ní ojú òun méjèèjì rí báyìí orí àyà ni orí kàńtò ìjọ yẹn mo rí nǹkan wọ́n ní wọ́n kọ́ olùkọ́ ọlọ́run tó wá sọ wípé ṣùgbọ́n ká tán láàyè. ọlọ́run ní sibogata lọ́ọ̀hì ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn gẹ́gẹ́ bí afa ọ̀túnlẹ́mù náà bá ti ṣe ẹ̀sìn ọlọ́run lèyí tá à ń sọ nípa rẹ̀ yìí o wọ́n ní asanumina lọ́ọ̀hì síbùgọ̀ kalẹ̀ nínú tó lè gbé lánàá ẹ̀sìn kalẹ̀ tí ó gùn régé tó báyìí ta ló lòun náà ní ìtumọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé fìtọ́rọ́ tá ńlá àdámọ́ ọlọ́run nìyí sísẹ̀sìn ọlọ́run. kálẹ́ni náà tó lè gbé lánàá ẹ̀sìn kalẹ̀ tí ó gùn régé tó báyìí wa nahnu lahu abidun ti ajá sí fẹ́sìn ọlọ́run ni ajá sí fọ́lọ́run yẹn làwọn fi jọsìn fún ọlọ́run yẹn làwọn ń sìn ọlọ́run ni kó lè atuhajjunana ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. الله أكبر أصلا صح لا تنفسي تصنع فالنبي رأي aleyhi salatu wa salam lọ síbi títí dànù àríyànjiyàn àwọn ọ̀sẹ̀ bọ́ bó la nẹ́bí ṣe máa ti àríyànjiyàn yẹn dànù ọlọ́run á sọ pé kóòlì ìlà nẹ́bí sọ fún ọ yìí pé àtúhàjúnánà fìláhì tí ẹ máa bá ní ṣe fáńfà nípa káfíjọ́sìn rinlẹ̀ fọlọ́run nìkan ṣoṣo ẹ máa wa ṣe fanfa nípa pé ìtẹ̀lé ọlọ́run ọba kámú lọ́kúnkúndùn ìhun tọ́lọ́run ló wọn ọ̀fẹ́ kápá sí tẹ́ máa bá wa ṣe àríyànjiyàn lórí ẹni wàhù àrọ́bùnà wàrọ́bùkún ọlọ́run tó sì pàṣẹ yìí òun lẹ́lẹ́dàá wa òun lẹ́lẹ́dàá yín tó jẹ́ àṣeyọ́wù nípa àwa àtẹ̀yìn tọ́ ikú òun náà lọ́lẹ́tọ̀ sí lé ìkíláàsì ìlàhíyàtì lahu wahda la sharika lah kásàfọ̀ mọ́ ìjọsìn fún lóhùn nìkan wàlànà àmàlùnà wàlàkùn àmàlùkùn. wàlànà àmàlùnà wàlàkùn àmàlùkùn. àti pé iṣẹ́ wa ń bẹ fún wa ẹ̀yin náà dẹ̀ níṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé àwa bọ́ pábọ́sẹ̀ kó lọ́dọ̀ ẹ̀yin ọ̀sẹ̀ bọ̀ yìí. àti ìhun tẹ́ǹsìn ẹ̀yin ló sì ṣe tí a. ẹ̀rí wọ́n ní rẹ̀ lọ́rọ̀ tọ́lọ́run sọ nǹkan zabuka ọ̀kọ́ lè amali walakum amalukum. tí wọ́n bá pèrè ànẹ́bì nírọ́ sọ pé èmi níṣẹ́ tèmi yín náà níṣẹ́ tí yín o. antum bari'una a'malu. a'malu. ẹ̀yin bọ́ kúrò níbi ihun tẹ́mi ń ṣe èmi náà sì bọ́ pábọ́sẹ̀ kúrò níbi ihun tẹ́mi ṣe ọlọ́run bá ní wọ́n nírò ẹ̀ tún ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wàá ní hajjuka àní tí wọ́n bá ń bá. táwọn ẹlẹ́bọ tí wọ́n bá ń bọ́ ṣe fanfa nípa pé sọ́lọ́run nìkan lọ́wọ́ á sì ni àpá wà ó lè jọ́ rẹ̀ náà lèèyàn yàn ní àárín ayé mi báyìí o láàrin wa mi báyìí ní ọ̀daràn o gẹ́gẹ́ máa nípa àwọn olóṣèlú lọ́nà ilẹ̀ ní yorùbá nílẹ̀ yorùbá lọ́dọ̀ wa mi bàá gbogbo súsú tó ń ṣe lọ́nà lọ lábáá ní ní ẹ bá fẹ́ sọ̀ṣèlú èyàn ó tún mú nǹkan mí kún ní o. ń sọ bẹ́ẹ̀ fún yẹn sì fẹ́ sí gómìnà. gbogbo àárín yẹn lọ́mọ́ká ìyẹn ò gbé o jẹ́ ọmọkùnrin ò tí ì tó o. fàyín ni tí wọ́n bá ń bá ẹ̀rẹ́ ànábì ṣe fanfa ọ̀kúl nípa pé sọ́lọ́run nìkan lọ́mọ asin ó níbi gbogbo àwọn èèyàn tó rí yẹn wọ́n ń dà kẹ́kọ̀ọ́ mọ́ o wọ́n tún ní wọ́n fi ń dọ́gbọ́n sí o ọ̀kúl ìwọ sọ pé àsìlámù tí wọ́n jí yìí lè ńlá yìí wọ́n máa ní tàbáàní èmi ń tèmi o mo juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ àti gbogbo ẹni tó bá sì tẹ̀lé mi ànẹ́bí náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ọlọ́run ọba àlejò alátúmúrò wa nípa níbi Ibrahim pé wà hájáhù ọmọhu kọ́lá tó hájú ní fìláyì wọ́n láwọn ọjọ́ rẹ̀ náà bá ṣe fanfà lórí ẹ̀ka ọlọ́run nìkan ni wọ́n máa irú olóko rẹ̀ sí. àwọn máa bá mi pé kí n sin náà ọba nìkan ni. wọ́n ní náà tó sọ wípé Ibrahim fi ni àbó orí ni. ẹni tí ń bá nẹ́bí Ibrahim ṣe àríyànjiyàn nípa ẹlẹ́dàá rẹ̀ fi sọ́lọ́hún nìkan ni wọ́n máa wá sí Ibrahim dẹ̀ níbẹ̀. ọlọ́run wa ni wàlá náà àmàlùnà na àmàlùkùn wàlà nàlàhùn mọ̀fìlẹ́sọ̀n. wàlá náà àmàlùnà wàlàkùn àmàlùkùn na nàlàhùn mọ̀fìlẹ́sọ̀n. torí bẹ́ẹ̀ àwa níṣẹ́ wa dá ń ṣe tí wọ́n bá ń bá ìrìn ànẹ́bí jiyàn. tí wọ́n bá ń bọ sàríyànjiyàn nípa pé sọ́lọ́run nìkan lọ́wọ́ máa sìn ni tọ́dẹ̀ sí pọ́lọ́run yẹn lẹ́lẹ́dàá wa yín àwa níṣẹ́ wa ẹ̀yin náà níṣẹ́ yín ọ̀kẹ́kẹ́ ọ̀gbọ́nra wọn wọn náà ló la hó mọ̀kùlẹ́sù ọlọ́run yẹn làwọn ń sáfọ̀ fún ọ. ọlọ́run ọba àlekí ọláwá wọn nípa táwọn àtàwọn ó tí ń sí Ibrahim aleyhi salatu wa salam ọ wà lórí ìlànà ẹ̀sìn àwọn ọlọ́run wa sọ pé ìrọ́lẹ̀ ń pa ọ́ ìrọ́lẹ̀ ń pa ọ́ ọlọ́run ní àmùtẹ̀kùlùnà inna ibrahim wa ismail wa ishaq wa yaqub wa la asbata kanu hudan aw nasara qul antum a'lamu am Allah wa man azlamu mimman katama shahadata indahu min Allah. وما الله بغافل عما تعملون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى Ọlọ́run ní abẹ́fẹ́ máa sọ jáde lẹ́nu Ọlọ́run ṣàtakò wọn wípé Ibrahim àti Ismail àti Ishaq àti Yaqub àti àwọn àrọ́mọdọ́mọ Yaqub méjèèjìlá. kánú húdán àwọn nasọ́ọ̀rọ̀ tí awọn eniyan yahudi ni won kọrin yóò ni wọ́n tẹ́fẹ́ máa sọ jáde ẹ̀fẹ́ máa wí ikú ibẹ̀ jáde lẹ́nu ni ọlọ́run wá ni èsì rẹ̀ náà ni wípé ẹ̀yin ọmọ ọlọ́run lọ́mọ náà ọlọ́run lọ́mọ ẹ̀sìn táwọn ènìyàn sìn ọlọrun kí من كتم شهادة عنده من الله ọ̀sẹ́ni tí ọ̀sàbòsí tó ẹni tó pa ìjẹ́rìí mọ́ ìjẹ́rìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nípa ọlọ́run tí ọlọ́run yẹn nìkan lọ́lẹ́tọ̀ọ́ sẹ́sìn síjọsìn ọ̀dẹ̀ yé bẹ́ẹ̀ ọwọ́ apá ìjẹ́rìí yẹn mọ́ ọ̀sẹ́ni ọ̀sàbòsí tó ẹ̀rí ọ̀sẹ́ni tó sàbòsí tó ẹni tó pa ẹ̀rí nípa ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́ àwọn yẹn bá ń lọ tu sí ẹ̀rí kéèyàn tẹ̀ka fún yẹn èdè kọ̀sẹ́ náà sáwọ́ ìdẹ́n tó pa ẹ̀rí mọ́ ẹ̀ńdọ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀rí rẹ̀ yẹn ẹ̀wẹ́ ọmọ yẹn tó mú ṣahádà wọn nípa iná wá sí mú kọ́lù wọn lọ́rọ̀ bò ní wọn pa ṣahádà mọ́ á sì mú kọ́lù ó ti fi ẹ̀mí dẹ́ṣẹ̀ nìyẹn níwọ̀n tó tún fẹ́ jẹ́rìí èké ìtọ́tẹ̀ lágbára dé ẹni kó jíjọ́ ọlọ́run sọ ẹjẹ́ fún yín níwọ̀n nípa kàbá ẹ̀ àwọn jíjọ́ ọlọ́run làwọn fẹ́ gbọ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù àfẹ́ gbọ́ káfí sọ́ra fún gàbí ọ̀dà akọ aláwọ̀kọ́ ìfi nǹkan mí ìkejì ọlọ́run làkọ́kọ́ ìkejì ni kíyẹn ṣe yà sí bàbá kíyẹn ṣe òǹbí rẹ̀ méjèèjì wọn nígbà tá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí n sọ̀rọ̀ ọ̀dọ̀kú lọ́kàn yìí o. bàbá ni ìjẹ́rìí èké ló tún o. hànàmà wọ́n lè jẹ́ ọlọ́run dẹ̀ ń báyìí àánú dẹ̀ gbé àwọn pé sí òní rẹ̀. hálà wọ ṣàhádà fùsọ ọ̀kan olùsọ. ẹ̀wọ̀n kí níyẹn bá bẹ̀rẹ̀ àwọn sọ pé yálẹ̀ ìtawù sákẹ̀t ó ti tánẹ́bì sílé tí ọ̀dákẹ́ láti gbà yìí. ẹ̀rín ẹ̀rí pé àgbà kọ́lọ́hùn nìkan lọ́lẹ́tọ̀ sí ìjọsìn ni o afáwọn alḥasan al-basri rahimahullah wọn ni wọn máa ń ka nù síra ọlọ́run èyí tọ́lọ́run ọba fún wọn wípé inna ad-dina al-islam ní àwọn ẹlẹ́sìn mi ní àwọn kan yóò yàn àtàwọn júù ni wọn ó wà nù síra àwọn bẹ́ẹ̀ pé ẹ̀sìn ẹwúrò kan tó wà lọ́dọ̀ ọlọ́run islam àti pé muhammadu ńkọ́ òjíṣẹ́ ọlọ́run ó wà nínú tírà wọn àti pé ibrahim àti ismail àti ishaq àti yaqub àti asbab kánú bura'ahu minal yahudiyya wan nasraniyya ẹ̀rí pé wọ́n fi àgbá kẹ́ pé gbogbo àwọn ènìyàn wọn ò kí ń ṣe jù wọn ìdẹ́ẹ̀sẹ̀ kan rí yó fashahidu lillahi bidhalik wọ́n jẹ́rìí eléyẹn dáadáa wọ́n aqarru ala anfusihim billah ẹ̀rí. wọ́n dẹ̀ fi rinlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni yẹn bó ṣe hẹ̀ sí wọn bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn káàtà mú ṣahadàtàláhi àyìndà omi wọn ò jáde o àgọ́ à èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ọjà ó tu ẹ wọ bí àwọn àfa ní ẹ bá sọ pé òsì àdúrà kan a fẹ́ bí kò wúlẹ̀ nídìí àdúrà à à. àpò ní ṣe ẹgbẹ́ni ìsásùn ní sọ kutu ọwọ́ àbí kó kúkú sí ẹ wọlé pé ẹ jáde àníkíní kẹta ti sáré ṣe tá a bá ṣe bí àwọn èèyàn ní mọ abẹ́ tíkẹ́ẹ̀tì lẹ́yìn pé tọ́wọ́ bá sì bà wọ́n báyìí wọ́n jẹ́wọ́ ni pé ẹ̀gbọ́n òsì kẹ̀kẹ́ mẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ẹ̀rí yẹn ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn pa á mọ́ wọ́n lé ọlọ́run sọ pé wọ́n máa ń lọ òun bí wọ́n fi àmọ́ sàmẹ́lì. ọlọ́run ọ̀gbàgbéra nípa ohun tẹ́ ń ṣe eléyìí jẹ́ ìlérí ẹni pé ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọyẹ káyín ọdẹ mọ sí ẹyin dẹ́n sí ọdẹ sì máa fún yín lẹ́sàn lórí ẹ̀ ọlọ́run tó wá ní ìdílé ká òun mọ tó ń kàn dé kọ́lá. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ọlọ́run ní aláwọn ọjọ́ kan nìyẹn nínú àwọn ànẹ́bí ọlọ́run ọba àtàwọn ọmọ wọn tí wọ́n dó lórí ìlànà ẹ̀sìn kọ̀dìkọ́lá wọ́n ti rí kọjá lọ lórí dáadáa làhámọ́ kásábà ihun tí wọ́n ṣe ń nu dáadáa àwọn ni wọ́n gbẹ̀sẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ọba ṣe dáadáa ẹ̀ lè nípín kankan. wàlá tusaluna amma kanu ya'malu. àti pé àdẹ̀tẹ̀ ní bí ń lèrè nípa ohun tí wọ́n ṣe àníbi ń lèrè ń pa rẹ̀ tọ́nbi dájú ó ní. torí bẹ́ẹ̀ ẹ má gbàtàn jẹ pẹ̀lú kọ́ máa sọ pé ìrìn rẹ̀ rí báyìí. àti àtẹkùnú mísìlẹ̀hùn tí wọ́n ní òfin jọ wọ́n. ẹni ọba wà nídìílé àfáà ọlọ́ọ̀kéwu. ọlọ́ọ̀kéwu. òfin lè ṣe kí ni o òfin lè rí po àwọn bàbá rẹ̀ yẹn o lè fi rí gbé. torí bẹ́ẹ̀ ẹ má gba ẹ̀tàn bìmùjáradì nísbà nígbà kákan sọ pé rẹ̀mí rí báyìí sẹ́yìn ní òbí dàbí wọn ẹ tẹ̀lé àti ọlọ́run ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tọ́lọ́run pé dìde mo bá ṣe rí ìnà kékeré wọn jẹ́ olùtùnú olùkìlọ̀ ọ̀rẹ́ ni tí ọba ṣe kèfèrí pẹ̀lú ó ṣe kèfèrí sànẹ́bí ẹyọ kan péré ọkọ̀ di káfárabíṣà ìrìn rọ̀ṣùn gbogbo rẹ̀ ń tẹ́ ọlọ́run ló ti kọ́ tiwọn. ẹ̀rí pé a máa ń kẹnu ayé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbè kásá bàtí kọ́ ọmọ náà hìlì mọ́sálìn ìjọ gbogbo àwọn rẹ̀ǹsẹ̀ ọlọ́wọ́ bá ó ní o ní ọ ẹ dákun mẹ́rin ọlọ́run rẹ̀ sí jọ nùhù àlẹ́sà nùhù wáhìd nùhù fàkọ̀t rẹ̀ nùhù nìkan ọlọ́run rẹ̀ sí wọn tó àwọn ti ṣe gbé nìyẹn o ìyẹn tà nẹ́bí wa sallallahu alaihi wasallam ẹ tó ti pọ́n lọ parí gbogbo àwọn rẹ̀ ń ṣe ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó ní gbogbo àgbáńlá ayé tọ́lọ́run rẹ̀ sí èèyàn àtàlùjọ̀nù ẹ̀rí mílíọ̀nù mùkálàfíìn àtọmọdé wa náà àlùjọ̀nù náà sí òsì ti mùkálàf ẹ̀yà nẹ́bí ọlọ́run rẹ̀ sí gbogbo wọn ẹ̀rí kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí wa àti àwọn nẹ́bí ọlọ́run ọba lápapọ̀ á dùn báyìí. na sì ní ìtumọ̀ pa dé súnmúnù kan á máa ọlọ́run kó ọ̀dára àbákọ́ fún wa ní ọgọ́rùn-ún kan àti mẹ́tàléní tí a bá ní وعلیکم السلام ورحمۃ ìbéèrè ni ti pẹ́ èèyàn lè pè rẹ̀ ní amadis ọ̀dẹ̀ ṣe kí ni o ọ̀dẹ̀ kí ni o ọlọ́run lọ láéláé torí wọn ò kí ń ṣe mùsùlùmí ọgbà pa ànábì kan parí ànábì ọlọ́run. ọlọ́run tó sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatama nabiyyin ànábì òkè ń ṣe bá bẹ́ẹ̀ nìkan nù yín walakin rasulallah ṣùgbọ́n ìrìnsẹ̀ ọlọ́run wa khatama nabiyyin òun lọ́dẹ̀ parí àwọn ànábì ọlọ́run amadiya wa sọ pé khatama yẹn pé òrùka ni kàyé e zinatu pé ọ̀ṣọ́ àwọn ànábì ọlọ́run ni wàláyé tafsiru bátil tafsiri bíburú ni tí ò rárá. ọparí ànẹ́bí ọlọ́run ọba ní mẹ́bẹ̀ òun sọ pé ni Ịgba àwọn sì lè ra nẹ́bí ẹnìkan wáyé bá tún lè ra mi ẹnìkan ti wáyé bá yín jèrè ó súnmọ́ ní òtí padà dà nẹ́bí ń na láì ya àwọn gbàgbà yẹn wà lọ lè rí lè rí káàkiri yanni bí yẹn bá pé aláàfin kan tó náà bí yẹn bá pè kátà sọ yìí odidi àyà tó nítumọ̀ òun ni wọ́n kọ́ sí ẹ̀ alágbé kékeré ni wọ́n ìlà ṣọ́ọ̀kì tọ́tí yẹn sìn ọ̀ ní ìdí àti báwọn ẹlẹ́yìn ẹ̀wí jọ kẹ̀kẹ́ náà. musta'an ẹ wọ́n ní gbogbo wàhálà bẹ́ẹ̀ yẹn lórí ọlọ́run. ah musta'an sọ́wọ́n àná ikọ̀ ọlọ́run wàláhùn ìmọ̀tàánù àlá wọ́n máa ń wí àlàáfì ẹ̀rí kéèyàn wá ikọ̀ kó wíkọ̀ mi lọ́dí ẹ̀ náà. torí mò ń wò pé àlùmọ̀tàánù yẹn ó yẹ kó tún ní wá sítọ̀ bí ìṣe ń wò. bóun ló ṣe mọ̀ yí pé ẹni tóun máa máa wá tìlẹ́yìn pẹ̀lú ẹ̀ lọ́mọ tóun bí yẹn àbí kò tí ì yé bẹ́ẹ̀ ni pàdé yẹn ṣe àwọn lọ́balọ́ba àwọn àbáṣí tí wọ́n bẹ̀rẹ̀ sí í sàwọn orúkọ oríṣiríṣi àlùtàwákìlù alàlá àlìmàmúnù bìlá àlèkínníkan èwo ni gbogbo wàhálà àwọn fatimiya nkankan wọn lọ gbé gbogbo àwọn ikọ̀ níwá àwọn ni wọ́n sọ Rashid wọ́n sọ Harun wọ́n wé Rashid sí àwọn àlìmọ̀tẹ́sìn subhanallah tí ẹni sọ àwọn àlìwáṣíkù bìlá gbogbo wàhálà bẹ́ẹ̀ fìtínà ni àwọn ikọ̀ tí yẹn fẹ́ pé pọ̀ rẹpẹtẹ náà ẹsọ ọkọ sọ ní Abdullah ọsọ ní Abdulrahman ikọ àwọn ànábì Ọlọ́run. Ah. Hmm, a rí nínú àwọn àfáà tí wọ́n máa ń sọ pé èèyàn lè fi ṣe ìmọ̀ra wọ́n máa ń dákọ̀ wárọ̀kù dáadáa àpájù lọ téèyàn bá rómi ṣùgbọ́n téèyàn bá rómi pọ̀ padà ló kó tó di pé àfi tó bá jókòó ta lọ́kàn wá balẹ̀ sí jù tó ti yé ń sìn ìgbín yẹn ìyẹn máa fi kóra ró tó bá rókúta kó lòkúta mẹ́ta wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ sọ kó lòkúta ẹ wọ̀ pé ìkan náà àwọn yẹ̀húdí ọlọ́ba àfàwọn Salman Farisi radiyallahu ta'ala ó ní ànábì yìí kò fẹ́ẹ́ sí nǹkan tí ọ̀pẹ̀ kẹ́lù ó sọ̀rọ̀ títí ó tún sọ nípa pé ẹ máa fi òkúta nu ìdí wọ́n níbẹ̀ tí òjíṣẹ́ kọ́ wa pé tá a bá fẹ́ fòkúta nù ọgbọ́dọ̀ jẹ́ méjì yọ sá jẹun tí éjì ò ní lè gé àbẹ́ tíkẹ́ẹ̀tì àdẹ̀sí gbọ́dọ̀ lo ìgbẹ́rẹ́ àgbọ́dọ̀ lo egungun àbí kò tí yé bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ téèyàn bá léwé kọ́kẹ́gbà kó òun fi kóra róná tó bá yá kó padà lo omi. ok wọ́n ní àròwó repo ni jẹ́rìsọ̀ fi tán. ok ọ̀dà ìfọ̀n repo yẹn máa ń jó ọyá ìbéèrè wọn ló dúkù. ìgbọ́ ẹ̀sùn jẹ́ ká gbọ́wọ́ sí o. Téèyàn lè má fi oorun mọ́. Ẹ dákun ẹ já ní sùúrù ẹjọ́ o ẹni sọ̀rọ̀ mi bàyẹ̀ má kẹra wá mi yẹ dàgbọ̀ ọ̀yà. ok. ni wọn ń lo gbogbo ẹ àní ẹ dákun ẹ jẹ ẹ má jẹ agbára wa àwọn bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ àlọ jìnnà jìnnà ẹ jọ ọ̀dọ̀ èyí tó máa ń sùn láti jọ ńgbà ara tèmi náà ti jiná ọ̀wá dé àfa àdákùn bá láàgùn jìnnà mo ti gbọ́ ohun tó ń wí yóò ṣe. ok. ọmọ ẹ mọ́nì. ẹ tẹ̀rí de ẹ bọ́lá ti pẹ́ ni tó béèrè béèrè yẹn wọ́n tẹ̀lẹ̀ sí kó ṣàtúnṣe kí ya ni ọmọ máa wá sùn di alábìá ọmọmọ àbí tí ọba gbọmọ sọ́dọ̀ mọ bá nìyẹn ti yé ọ̀tọ̀ náà ẹ wo ohun tí àwọn ṣèkò àfàtà ọlọ́kọ̀ bá ní sọ wọn ní ọ̀dà ń ṣèyàwó ọmọ wa ní ìtẹ́ńbẹ̀ yẹn ẹ wọ́n fi sọ̀rọ̀ wípé ibi tọ́rọ̀ parí sí ìjọba ti ṣègbéyàwó onídìí wọn náà gbìyànjú ọkẹ́kọ̀ọ́ dáadáa bó ṣe máa tọ́jú ọmọ kó tó lọlé ọkọ ẹ̀fọn lọ́jọ́jọ́ ọkọ bá ti dalẹ́ pé wọ́n máa lọlé tó ìsùn tí ìyàwó kìí ṣe pé gọ́rọ̀dù ẹ̀ lásán ni kéèyàn sùn mọ́ ó lè lọ́rọ̀ tó fẹ́ sọ ní òru yẹn àbọ̀ láwọn ọmọ rẹ̀ kí àbí kẹ̀kẹ́ jọ ṣàìsùn tọ́mọ́ ni kẹjọ máa wo tó ké ni tó ṣe kinní ni ọjọ́ rẹ̀ yẹn gbọ́dọ̀ máa lò sọ ọwọ́ ẹni yẹn lọ́wọ́ àkọ́ṣàtúnṣe lẹ́dẹ̀ẹ́lẹ́yìn kóun máa lo ìmọ̀ ní kẹ̀kẹ́ yẹn lọ́dún yẹn sì pé kọ́ lọ lo gbogbo ọjọ́ yẹn kọ́ bá da wà lálẹ́ ìyẹn ọba mu bẹ́ẹ̀ nígbà tí èsì pé olóṣù kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ yà tẹ́lẹ̀ oníjọ́ kọ̀ọ̀kan ni tí èèyàn bá fi ká wọn dùn sọ́wọ́ kí wọ́n kẹ̀ wọlé ni wọ́n ti ṣàtúnṣe tí òfin wáyé ńgbà mi. Èmi kò sọ̀rọ̀. Ìwọ́n tó ká lọ́sẹ̀ máa ṣépè fúnra rẹ̀ ìwọ́n tó bá lọ ka kàlẹ́ndà gbẹ́ lóde tó wá sọ pé à ń ta síra ní ẹ̀gbẹ́ ọjà akínrí ẹ́ wọ́n sọ pé ọlọ́run níjọ òṣèré tó mọ́tà sí ló ti kọ́ sí iye odò wọ́n lọ́sẹ̀ sọ ní ṣùgbọ́n gbà táwọn ò ti rí pépà ni ò sì sọ̀rọ̀. ta a sì fi ṣe a fi le àbí kò sí pé ọlọ́run níjọ òṣèré oṣù bẹ́ẹ̀ náà lọ. súnlẹ̀ wa nìyẹn maaleykum salaam tó lọ́ba ká. àwọn àfa olódò ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn olódò àfa ni wọ́n máa ń sọ wákùdá ayá ń bẹ àwọn olódò bí ẹ bá ti kú ó tọ̀hún ti kú nìyẹn ọ̀rọ̀ epo tó máa máa padà wá ọ̀rọ̀ ọlọ́ọ̀fẹ́ bí nǹkan lóyún wọn á káwọn ọmọ rẹ̀ wá olódò àfa ló máa ń wí olódò àfa.